number one development zone opposite taofik block obere ijeosan muslim ibadan or you reach them to enrol your children on zero seven zero three zero three nine zero one three nine or zero eight zero six zero zero five five seven six eight ibnu temiya model college knowledge is life. alhamdulilayi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba atúndàpọ̀ fún ọlọ́run báyìí ọba tí ó tún fi iṣẹ́ rẹ̀ tọ́ wa oníkálá àǹfààní láti wá sórí ètò ìyẹn lóru òní lóru tòní lágbára ọlọ́run ohun tí a tún máa ṣe àgbéyẹ̀wò ó ní àkọlé kan tá a pè ní alikọ̀nà àtù kí ni nǹkan ti ń jẹ́ bẹ́ẹ̀ bóun là á ṣe é ní àwọn àǹfààní wo ní bẹ́ẹ̀ fún gbogbo mùjúmùwà àti fún ẹnìkọ̀ọ̀kan kí làwọn òjọ̀gbọ́n nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ní ìṣíwájú kí ni tí a sọ nípa kọ̀nyára boko jìnnà ilé ìkó ṣùgbọ́n mò ń bọ̀ náà ìkànnì àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n ní gbólóhùn kan tí wọ́n fẹ́ sọ fún wa ẹ̀jẹ̀ àfarabalẹ̀ ká gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لدعى رجال أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكى حديث حسن رواه البيهقي وغيره هكذا وبعده في الصحيحين Translation Ibn Abbas الله عنه narrated that Allah's messenger, peace be upon him, said, If people were to be given what they claim without any proof, people would claim the property and the life of other people, but the proof is upon the plaintiff. and the oath is to be taken by the one who denies. Ah, kọ́lọ̀ ń jẹ́ kí akẹ́kọ̀ọ́ náà kọ́lọ̀ ń kọjá kí ó ní àlùbáríkà àdìsìn ọ̀rọ̀ tó gbangba ni bóyá àti ẹ̀múwábì ìdánilẹ́kọ̀ọ́ láwọn àsìkò tí ń bọ̀ yìí kọ́lọ̀ ń kò ṣe é ní rọ́ọ̀nù. mo ti sọ síwájú àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tòní lórí a sọ pé ìyá yọ ọkàn ṣùgbọ́n lọ́dọ̀ a náà ló ṣe rí ṣùgbọ́n àwọn sọ pé ìyàrídọ̀ bímọ̀ntánà Allahu ta'ala bíi aláàbíyí mílẹ̀ ní àmìlẹ̀ àbímọ̀tì ẹni pé kéèyàn ò yọnu kéèyàn ò dunnú sí ntọ́lọ́mọba tó ṣe fún ni tó ṣe fẹ́rù rẹ̀ lóore nínú àwọn ìdẹ̀ra ọlọ́run èyí tó tóbi púpọ̀ bàbá wa àṣàyò fi kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́ bàbá bàbá ní ìyàrídọ̀ bímọ̀ àlàtẹ́kì بما لا تكتفي النفس به وترك التطلع إلى المفقود والاستغناء بما هو موجود bàbá ní tí ń jẹ́ àlùkò náà ni pé kéèyàn yọnu tí ń tọ́lọ̀ bá ṣe fún ni fún tọ́lọ̀ ń ṣe fún yàn bí ò tiẹ̀ tó lẹ́yìn tó bá yọnu tán ìmọ̀ tún wá kó tún pọ̀ sí tàbí kó tún jù bá ń lọ gbé jù ú lẹ̀ rọ́ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọba ń tọ́nà ọba tí ọba ṣe fún ọ ẹni pé ọ̀nà tàbí ìmítẹ́ lọ́rùn ntọ́lọ̀ ń ṣe fún ọ lóore gba tító pẹ̀lú rẹ̀ wọ́n máa nàgà wọ́n máa yọjú oore ìtọ́lọ̀ ọba tó ṣe fẹ́ lòmíì má bó o bá ti ń ṣe báwọn o ò ní lẹ́mìí moore o ò ní lè dúpẹ́ oore ìtọ́lọ̀ ọba tí ó ṣe fún ọ. nìkan náà ọ̀jọ̀gbọ́n ti sọ pé rọ̀dí ìtò kìsìmọ̀tàlìjàbáàrì rọ̀dí ìnà kìsìmọ̀tàlìjàbáàrì fìínà ntọ́lọ́wọ́n bá sọ́kùn fún wa àwa ti yọnu sí o ọlọ́run jogún mọ̀ fáwa àwọn tí wọ́n yẹ sọ ní mímọ̀ àwọn tí wọ́n lágbọ̀yé ẹ̀sìn àwọn jẹ́ lọ́rọ̀ ayé yìí nìkan ńlọrọ̀ mọ́. nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé qad aflaha man aslama wa ruziqa kafafa wa qanna'ahu Allahu bima ataahu. anábì ń bọ̀ yìí o ó ti jèrè ó ti ṣoríire ọ̀rọ̀ wa ayé rẹ̀ ọ̀dà ọ̀run rẹ̀ náà ó tún fún un sálẹ́ni ọ̀hún man aslamu ilẹ̀ tó jupa ju sẹ́lẹ̀ fásitì ọlọ́run ilẹ̀ tó jẹ́ mùsùlùmí wàrúsì kọkọ fàáfà ọlọ́run wá fún ní ọ̀wọ́run tí ń bùkátà sí nìkan tí ò lè kún wọ̀kọ̀ náà ọ̀gbọ́n òbí máa kàtà ó ọlọ́run tó wá ní kọ́ yáyọ ọkàn ọlọ́run fún láǹfààní láti yáyọ ọkàn pẹ̀lú òǹba ìtọ́lọ́ọ̀bà tí ó ṣe fún un. ìbéèrè wa ni pé kẹ́yìfà àkẹ́sìbòlù kọ̀nà àtà èmi náà fẹ́ jẹ́ ní tí ó yà yọ kan, kí lọ́nà àbáyọ bóò lèyàn sì lè jẹ́ ẹni tí yà yọ nípa kọ̀nà à jẹ́ kan nínú àkàlákìlì hàmídà nínú àwọn ìwà yáàyè nínú àwọn ìwà ẹlẹ́yìn èyí tó ṣe pé ọ̀rọ̀ ọ̀rùn wẹlẹ́mu wẹlẹ́mu fún mùsùlùmí láti jẹ́ ní tí ó yàyọ̀ ọkàn àìyàyọ̀ ọkàn àbí àìnítẹ̀lọ́rùn obìnrin tí ò bá nítẹ̀lọ́rùn kò lè rí lé ọkọ kò lè rí gbẹ́ o ọmọ ṣé tí ò bá nítẹ̀lọ́rùn kò lè gbà fọ́gà ẹ̀ bí ò bá ti gbà fọ́gà kò lè kọ́ṣẹ́ kọyànjú gbogbo wa pátápátá ńlá mà bùkátà sí ẹ̀kọ́ yìí yẹnni pé kàyífà accessible kan náà àtà ìrìn tìmọ̀ bó mo ṣe lè kójọ bó mo ṣe lè jẹ́ nítorí wípé yọ̀ọ̀yà yọ̀ọ̀kan ìkíní àyùsọ́lìmọ̀ ní abdulkọ̀dọ̀ ìlà tó o bá fẹ́ ya yọ ọkàn ó jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún ìdájọ́ ọlọ́run ọ gbà pé gbogbo ètò nípa àlámọ̀rí ẹ̀dá pátá nítorí ọba mi tó ti yanjú mi yẹn ni pé ká tó dáyé ntá jẹ ntá jẹ ntá dì ntá dà láyé gbogbo ètò tọ́lọ́mọba tó ti parí mi tọ́ba ti á jupá ju sílẹ̀ tó bá ti jupá jùlẹ̀ sẹ́lẹ̀ fún ìdájọ́ ọlọ́run nítorí wá kù ní pé má àtàwá kulẹ̀ àlẹ́yìn ìjẹ̀mírì òmóríkà àlẹ́hàyàwíyà èèyàn wà nígbẹ́kẹ̀lé tó kọ́ nínú ọlọ́run ní gbogbo àlámọ̀rí rẹ ètò jẹ̀mọ́tìtẹ̀ ní nǹkan àkọ́kọ́ náà nǹkan lẹ́ẹ̀kejì ni pé allah yàtà allah kọ̀ọ̀kọ́ lùbọ̀lùmọ́ òmìnir bìlẹ̀ ànàmì zá ilà gbogbo yòdò yín bí ilé ayé wọn mọ bá wọn fọkàn sí ẹ àwọn èèyàn ń kọ́lé ẹ wọ́n ra mọ́tò à ibà àjọ jáde skul ni à even orí mi pójú tẹ lọ́wọ́ pátá nígbà tá à ń bẹ́lẹ̀ pa odó ní máa gbà sọ ọmọ ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn Yorùbá ní ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn lọ ní ọyàn tọ́lẹ̀gbẹ́ ni sọ ọmọ bó ló ṣe ọgbọ́n wò lọ́ọ́ dá sí tiẹ̀ ọyọ tẹ́ǹdì ní sọ ọmọ ẹ ọwọ́ àǹdè pa ẹni pé alẹ́ yàtọ̀ alẹ́ kọ̀ọ̀kọ́ ọkàn rẹ tó jẹ́ múmìnì mọ́jì ó rò pọ̀ mọ́jì ó so mọ́ àwọn ìdẹ̀ra tayé yìí lẹ́yìn tó ṣe pé òwò ṣùkùṣùkù dá wáíwá ayé yìí ilé ayé òní ń jẹ́bẹ̀. sáré náà tún ní pé àyè tẹ́kọ̀dà lè náà ti kódù ọ̀tàn sọ̀ọ́lé àtà ẹni pé ó wà á gbìyànjú àwọn tí wọ́n jẹ́ ní rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ní ìṣíwájú àwọn tó jẹ́ pé zuhadu ni wọ́n àwọn tí wọ́n ráyé sá àwọn tó ti pín àgbà tító pẹ̀lú ntọ́nà ọba tó ṣe fún wọn ìwọ náà wàá gbìyànjú káwọn yẹn kan jẹ́ àwòkọ́ṣe fún ọ kan jẹ́ role model fún ọ àwọn eléyìí ni kọ́ ọ máa wò pẹ̀lú ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run èèyàn yà yọ ọkàn lára ìtún ni wípé ẹ ń bá fẹ́ jẹ́ ní tí ó là yọ ọkàn àyìnbó fẹ̀rọ̀ mí nàdùn án ọ̀pọ̀ ládùú àti ni o wàtàdọ́rọ̀ ni lọ́lọ́ ọ̀pọ̀ lẹ́ni tí ó fara gbolẹ̀ fọlọ́run hátà yóò gbèrè sàlùkọ́ náà àtàkì ìrọ́ọ̀hìn tọ́lọ́mọba àlekẹ́lá tí ó fi lọ igun ìyá ayé ọkàn tí ó fi lọ sínú ẹ̀mí onítàn lára rẹ̀ náà tún ni pé àyìn yàtàfàkàrà ìnsán fi hàlì man huwa dunahu máa ronú káwọn tó ṣe pé wọ́n kéré sí ọ àwọn tí wò náà jù lọ máa ronú nípa wọn bó bá wò pé kọ̀sánfọ́ kọ̀sánfọ́ wọlé àwọn kan tó ń wọ̀ tó ṣe pé wọ́n ń bẹ lóhùn pé kí ah, mi ò tiẹ̀ dàbí lágbájá báyìí tèmi ní òtún ẹ̀sìn rí bí lágbájá báyìí ebi kẹ̀kẹ́ ni wọ́n gùn àwọn kan ò rí kẹ̀kẹ́ gùn owó oníkẹ̀kẹ́ ọwọ́ àwọn àwọn tí wọ́n gbé mọ́tò onímọ́tò náà wọ́n pé irú ọkọ̀ wa lélẹ̀ ọkọ̀ one million ìbáwọn kan làwọn tí wọ́n gbé wọn fẹ́ǹsà ìbáwọn kan làwọn tí wọ́n gbé ọkọ̀ eight million tí wọ́n gbé ọkọ̀ thirty million má wò léyìn níbi àlámọ̀rí ayé a kì í wẹ́n tó ju ni lọ ẹ̀ ń tà jùlọ là á máa wò òǹdóró ìlà látàndóró làmọ́ ní ẹnu máa wà wọn tí wọn jù yín lọ níbi àlámà ìtayé àwọn tí wọn náà jù lọ tó ọsàn jù lọ tó níláárí tó wúlò jù wọn lọ àwọn eléyìí ni kò máa wo nípa àṣẹṣiṣẹ bẹ́ẹ̀ ìlú òfin jẹun tó ṣe pé ìyún lè máa dúpẹ́ lórí oore ìtọ́nà ọba tí tó bá ṣe fún yàn bákan náà lára ọ̀nà tá a gbà tá a fi ṣe ìtìsáàbù kọ̀ọ̀nà tá a fi kó jọ ni pé èèyàn lọ́ọ́ máa yóò di mímọ̀ fún ọ pé anil kọ̀nà àtàmínà àfúbà nínú àwọn okùnfà èyí tí máa jẹ́ kẹ́mi ẹ̀dá ọ balẹ̀ tí èyí kí inú ọ bàjẹ́ lára ẹni kọ̀nà ńlọ́wà yẹn ni pé bọ́lọ̀ ń bá ti sọ̀rọ̀ fún ọ sọ ọgbà tító pẹ̀lú wọn bá ń tọ́nà ọba tó ṣe fún ọ lóore ó ní lépa ọmọ nìkejì ó ní sẹ́ńdì ó ní lọ ṣe yáwúyáwú yàwúyàwú èyí tó ní plọ́ọ̀sì àti èyí tí ní plọ́ọ̀sì èèyàn ò ní lè ṣe ó ní digunjalè ọkàn rí ọ balẹ̀ ìdùnnú yóò wà ní ọkàn rẹ ó lè gba tító pẹ̀lú ìwọ̀nba tọ́lọ̀ ọba tó ṣe fún ọ ní oore ìyẹn jẹ́ díẹ̀ nú àwọn ọ̀nà àbí nú àwọn ọgbọ́n ìta lè dá tí yóò fi dẹ́n tó pé yóò ní kọ̀ náà èyí ò lè yáyọ ọkàn pẹ̀lú tọ́lọ̀ tí ọba ṣe fún ni. tọ́ba lè yáyọ ọkàn àǹfààní màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹnì wa bákan náà oore tọ́pọ̀ ọ̀nbẹ níbi yayọ ọkàn fún gbogbo ní ti ń jẹ́ àwùjọ látòkè kọ̀ọ̀kan individual fardo tó bá yayọ ọkàn irú ẹni báwọn àǹfààní àkọ́kọ́ tí yayọ ọkàn ni pé yóò nígbẹ̀kẹ̀lé tó yanjú nínú bá bákan náà yóò pé ọlọ́run ọba o ńlọba tó ti pé ìmọ̀ kádàrà ń tẹ̀dá ó di ntí ó dà ntí ó jẹ ntí ó jẹ ọlọ́run ọba ni ìmọ̀ ń pèsè eléyìí láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀dọ́ wà sẹ́ni tó pé ìmọ̀ọ́nì rẹ̀ yóò tún lókun nínú dáadáa bákan náà rọ́ọ̀hà ìsinmi yóò tún gba ní ọkàn rẹ̀ kò ní máa gbèsè ayé e. ntọ́wọ̀ mi ò tó àfi kí n fi gàgà kí n fi fà á yóò lè jókòó jẹ́ àwọn tó lọ́n bá ṣe fún lóore yóò gbà títọ́ pẹ̀lú rẹ̀. láàrẹ̀ tún ni pé tóórí tó lè láàbì àṣùwọ̀n ọ̀rọ̀ bíi tòmà nínà ẹni ló ń bá sàánú tó bá ya yọ ọkàn irúfẹ́ ẹni báwọn ìfọkànbalẹ̀ yóò máa ní fílìn pé ọkàn ń balẹ̀ wàá dàlẹ́dẹ̀ yàjà àlọ́ òye ṣàìró eléyìí ni ó tún wá mú láti máa ní fílìn pé ìsẹ̀mí tó ń wà yìí o àyà táńtọ́ yí bà ni ìsẹ̀mí tó dára pọ̀ tíyàn máa fi irú ẹ̀ tọrọ orí lọ́dọ̀ ọlọ́run lára ẹ̀ ló wà. bákan náà yahmadu allah subhanahu wa ta'ala yóò tún lè fọpẹ́ sẹ́yìn fọlọ́run àlàámà rọ́sákọ̀ọ́ lórí tọ́nà ọba tó pèsè fún níjẹ àti mímu bí ò tiẹ̀ tó nǹkan yóò lè máa dúpẹ́ fọlọ́run bí ẹ bá ti ń dúpẹ́ orí fọlọ́run ma yafalu Allahu bi adabikum in shakartum wa amantum ọlọ́run ní àǹfààní wo ló ń fẹ́ rí níbi kó òun ó fìyà jẹ yín níbi kó òun ó fòrò yín kó òun ó dààmú yín bó ń bá ti ń ṣòro fún yín tí ẹ sì ń dá ọpẹ́ fún ọlọ́run ọba wàkánà bá ó ṣáàkìrọ ọba tí máa dúpẹ́ oore fẹ́rú ọlọ́run ọba ń ṣe ẹni pé tẹ́rú bá a ṣe dáadáa ẹ ọlọ́run ló fún láǹfààní láti tẹ́ o ọlọ́run tún wá dúpẹ́ fún oore rẹ̀ yóò tún wá pọ̀ sí pẹ̀lú ògbọ́dọ̀ tó bá di ní òru ọ̀la a tún máa tẹ̀síwájú a tún dá ọpẹ́ a kí àwọn ilé ẹ̀kọ́ méjèèjì tí a ti nígbàwó ètò yìí àmọ́ kíákíá abẹ́lẹ́wọ̀n bàtà lánàá wà sáálá ilé ẹ̀kọ́ náà ọlọ́run yóò tú láìláì o ọlọ́run jẹ́ kọ́ máa gbòòrò sí o àwọn akẹ́kọ̀ọ́ yín ọlọ́run jẹ́ wọn ṣoríire o ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà o àwọn òbí wọn jẹ́rìí wọn o fún ìbéèrè kan àbó mi ẹ pè sórí zero eight zero five three four five eight one seven two títí ọ̀la náà màá sàlámù. Amen